ìjọ Ahmadiyya àwọn tó ní Qadiyaniyya àwọn tó ní Lahoriyya káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya múri tádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu ta ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán tí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọdì ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú. Fúkúrọ̀nì Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ̀ Fúkúrọ̀nì gbogbo wọn o. Kàláwù ìṣọ́ ṣọ́wa káàmádì kété ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìbọ́rin nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó ń fẹsẹ̀ lé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. ara wa ni onísùfì ni bó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní. Súfì Súfì máa ń ṣe rẹ̀ ni Súfì máa ń ṣe rẹ̀ ni. Ó lè kó sẹ́yìn bá a bọ̀ ó lè wọ́n sójú alájàlá. Ó lè tó lè tó lè ní ìgbà tó lè rẹ́ lókùpọ̀. Ó lè tó lè rẹ́ lókùpọ̀. bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó yára yàrá. ara wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ara wa ni onísùfì ó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà ní ara wa ni èèyàn wa ní wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni ó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni ó ti wà yìí ara wa ni èèyàn wa máa ń bẹ̀rẹ̀ ni ni ó lè kó sẹ́jú bá àkọ́kọ́ ó lè wọ́n tó yára yàrá. ọ̀lẹ́ ìwé lọ́wọ́ lẹ́ka ìwé ẹ̀rọ púpọ̀ ọ̀lẹ́ ìwé lọ́wọ́ ẹ̀rọ púpọ̀ ọ̀lẹ́ ìwé lọ́wọ́ ẹ̀rọ púpọ̀ ọ̀lẹ́ ìwé ó lè wọ́n tó yára jàrá. ó lè tó lè tó lè ká ilé ẹ̀rọ kó wà ní ìlà pẹ̀lú púpọ̀. láti ọ̀rọ̀ ó lè tó lè tó ẹ̀rọ lè tó látara ní gbọ́dọ̀ fi ká. kò ní dọ̀dọ̀ ẹ̀ kò ní dọ̀dọ̀ ẹ̀. yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onítúbí ó lè wà ara wa ni èèyàn wa ni ìwà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó lè wà ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni ó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni ó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ní wọ́n tó yára yàrá ara wa ni onítúbí ni ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bóyá wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bóyá wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bóyá wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bóyá wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ṣe rẹ̀ ni tó fi máa ṣe rẹ̀ ni ó ní kó tẹ́jú bá àkọ́rọ̀ ó ní wọ́n tó yára yára. Ara wa ni ó ní wa ara wa ni èèyàn wa ni.

wasalaamu alaikum wa rahmatulahi wa barakatuhu mo kí gbogbo wa káàbọ̀ sí orí ètò wa ètò yín asòfíà dátù tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam episode seventy episode seventy ní ọjọ́ òní ti ṣe yaumul arbiya déètì òní ni ọgbọ̀njọ́ oṣù kẹta ọgbọ̀njọ́ oṣù kẹta ọdún fourteen forty four kókó ìwádìí àlàyé ọ̀rọ̀ àlàyé lórí ọ̀rọ̀ Sheikh Dhikrullah Shafii nípa Sufiya àlàyé lórí ọ̀rọ̀ Sheikh zikola Shafi'i nípa sofiya episode seventy ní ọ̀sán tòní insha allah tọ́ òní ni ó súnmọ́ kí a parí sẹ́ríù fún àfa zikola Shafi'i afizahullah kí àwa náà ká gbọ́ ibi tí àfàzìkúlẹ̀ ṣàfi ibi tí wọ́n sọ̀rọ̀ dé tágbọ́n lódìdí ìyẹn abala ìpín tó kẹ́yìn nínú ọ̀rọ̀ wọn tá a fi gbọ́ ohùn wọn mọ́ lórí lójú screen. ṣé kàná èyí ló ń apá àgbà nínú àwùjọ wa ilẹ̀ Yorùbá tẹ̀lé mọ́ ẹ̀ka oríṣiríṣi àwọn ìran ìdàsọ́wọ́kù tó wà níta àti àwọn àfà tí wọ́n wà jẹ́tẹ̀lẹ̀ súnmọ́ wọn dáadáa kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn àfà àtúndé tí wọ́n gbé ìdàsọ́wọ́kù dání dandan láwùjọ wa kí ni ìmọ̀ràn yín fún wọn lórí bẹ́ẹ̀ àwọn èèyàn wà tó lórí ìdàsọ́wọ́kù àwọn èèyàn lórí ìsàkùn ìdàsọ́wọ́kù látara kí ni láàárín ìṣẹ́jú díẹ̀ kí ni ìmọ̀ràn ìmọ̀ràn àkọ́kọ́ kí wọ́n jẹ́ kí àwọn kí á pọ̀ àìlèyẹ̀ ní ọlọ́run kò dìgbà tí pariwo tàbá àfihàn nígbà tó bá nàbí tó ọba rántí wa sọlọ sọlá ó ní àwọn ìlànà kọ̀ọ̀kan tó làkàlẹ̀ fún wa má ti kí àlùkò sọ má gbà lọ sọ má ti yànnà mi sọ àwọn nǹkan ìyẹn ni ká máa gbìyànjú láti máa kó àwọn èèyàn kí gbogbo ní àwọn àwọn abánilọ́wà gbé tí ọ̀tá rẹ bá dín ń fẹ́ fún nǹkan inú tó ń ṣe òun náà yẹ bẹ̀wò. Sàkẹ́sẹ̀ àrùn ní àbí máa tàbí náà nù God Samson èèyàn. Ìyàtọ̀ sí ọ̀tá ẹ̀mí ògbà ti yẹn látàrí ìgbà ọ̀kẹ́kẹ́ tó bẹ̀yẹ ṣe pé náà ni ó wà tó lè jẹ́ ikú àbájúwá kan ti pé gbogbo tí ń bẹ́ nu sófì kọ́ni ọ̀dà gbogbo tí ń bẹ́ nu sí ọ̀dà kọ́dà bá ti wá àti dábàá ti máa ṣe láyé. ibi tá a gbọ́ ohun afá àdìpínlẹ̀ ṣàfidé nìyẹn ẹ jẹ́ ká wá ṣiṣẹ́ rìn fún ohun tí wọ́n sọ one by one. ẹ̀yà kùmùlà torí ọ̀rọ̀ pọ̀ ní ẹgbẹ́ àwọn bẹ́ẹ̀rẹ̀ mi náà dẹ́wà bẹ́ẹ̀ pé ojú wọn jáde gẹ́gẹ́ bí aṣọ títẹ́ mo fẹ́ gbawọ́ àti aṣọ funfun ṣíṣe ìbọ̀rọ̀ ń domọ́ wá bẹ́ẹ̀ ni bí àbíkọ́ tó ń gbé gbogbo tí àwọn tí wọ́n ń takò àwọn kan ní máa tọ́ka sí jù kò náà ní ilẹ̀. kódà ká ti fèsì yẹn níta fẹ́. ṣé kàná èyí láti apá àgbà nínú àwùjọ wa ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ mọ́ ẹ̀ka oríṣiríṣi àwọn ìran tasọ́wọ́fù tó wà ń ta àtàwọn apá tí wọ́n àdẹ́tẹ̀lẹ̀ súnmọ́ wọn dáadáa kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn àfa tó ń jẹ́ pé gbé tasọ́wọ́fù dání gangan láwùjọ wa kéèyàn máa ń fún wọn lórí pé àwọn èèyàn wà lórí ìtàsọ́wọ́ kan àwọn ìlú ìsáré ìtàsọ́wọ́ pẹ̀lú àtàrà kí ní láàárín iṣẹ́ ti jẹ́ kéèyàn máa tẹ̀sẹ̀ kan. ìmọ̀ràn àkọ́kọ́. ẹ rí i pé ohun tí rọ́ìdù tó ti síwájú àfàdìkúlẹ̀ ṣàfi nínú ẹ̀ ni pé àfàdìkúlẹ̀ ṣàfi ohun tí rọ́ìdù ti síwájú àfàdìkúlẹ̀ ṣàfi nínú ẹ̀ ni pé gẹ́gẹ́ bí ìbéèrè. nínú ẹ̀ ni wípé àwọn èèyàn fẹ́ ṣe súfí àwọn kan ń sá fún un ojú ọ̀nà súfí sì pọ̀ àmọ̀ràn wo ni ó ní fún wọn gbogbo èsì tí àfáàdì ìpínlẹ̀ ṣàfihàn wá wọn ò ṣèṣì dákọ tọ̀rí kọ̀ọ̀kan pé kí wọ́n lọ ṣe a ti gbọ́rọ̀ yẹn fúlì tẹ́lẹ̀ mo fẹ́ ká máa pílẹ̀ díẹ̀díẹ̀ ká wá máa ṣe ṣẹ́rì fún ni so èsì tí àáfà fún wọn àáfà ò kò tẹnu àáfà bọ́ta pé àwọn tó fẹ́ ṣe súfí tó jọ̀nà súfí sì pọ̀ kí wọ́n lọ́jọ́ ìtìjáníyà tàbí kán lọ́jọ́ ìkọ̀dìríyà tàbí kán lọ́jọ́ ìsàbìlíyà àáfà ò mọ̀ sọ bẹ́ẹ̀ o àáfà ò sọ bẹ́ẹ̀ tó ń túmọ̀ sí wípé wọ́n kàn dára wọn láàmú ni. So, àwọn gan ò lè rẹkọmẹ́ǹdì tọ̀ríkọ̀ kankan nínú àwọn túrúkù sòfíà kí wọ́n lè dára yín láàrú sí ẹ́ sàn níyàn mẹ́rin irọ́ ní mọ́mú yàn fẹ́ kọ̀rọ̀ rọ́ìdù sọ pé àwọn kan fẹ́ ṣe súnfí ẹ̀tún gbọ́dọ̀ kan sí. ṣé kàná ẹ̀yin lọ́dọ̀ ni àbá àgbà nínú àwùjọ wa ní Yorùbá fẹ́ẹ́ mọ́ ẹ̀ka oríṣiríṣi àwọn ìran ìdásọ́wọ́kù tó wà níta àti àwọn àpá tí wọ́n wà nídẹ̀ẹ́dẹ̀ súnmọ́ wọn dáadáa kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn àfa akẹ́kẹ́ tí wọ́n gbé ìdásọ́wọ́kù dání dandan láwùjọ wa kí ni ìmọ̀ràn yín fún wọn lórí pé àwọn èèyàn wà tó lórí ìdásọ́wọ́kù àwọn èèyàn lórí ìsáfún ìdásọ́wọ́kù látara kí ni láàárín ìṣẹ́jú díẹ̀ kí ni ìmọ̀ràn tẹ́fẹ́ fún wọn. ẹ̀gbọ́n bá nísìn táàfà ti wá fún wọn fẹ́ fún wọn tán àfọ́ òṣèṣì ń introduce wọn sí wípé ẹ lọ ṣe tìdáníyà tàbí ẹ lọ ṣe kọ̀dìríyà tàbí ẹ lọ ṣe ṣàdìríyà ìyẹn ni kásìtẹ̀ yẹn kíyèsí ìṣòro tí ń bẹnu ayé súfí kásìtẹ̀ yẹn kíyèsí tó o bá rí àáfàá kan tó sọ fún ọ pé o lè ṣe tìjáníyà tàbí o lè ṣe kọ̀dìríyà tàbí o lè ṣe ṣàbìlíyà torí àwọn tá a ní nàìjíríà nìyẹn tó o bá rí àáfàá kan tó bá sọ bẹ́ẹ̀ pẹ̀rẹ́ àáfàá yẹn òun fún ara rẹ̀ yóò dùn ní súfì yóò jẹ́ onísúfì ok ṣùgbọ́n àfáàbí ìpínlẹ̀ ṣàfì kì í ṣe onísúfì wọ́n ṣe rí wọ́n sì gbé jùlẹ̀ nígbà tí wọ́n rí i pé kò dáa dípò kẹwàá sọ fáyé wípé gbogbo ojú ọ̀nà súnfí ti ń bẹ̀ ń tà yìí kò sí kankan tó dá ń bẹ́ẹ̀ diplomatic expression ni bàbá jùlẹ̀ wọn ò fẹ́ kí wọ́n ránṣẹ́ sí àwọn láti ilé pé èé ti rí tó fi jọ́ ìyìn àbúrò yìí èyí tó fi jọ́ àbúrò ẹ̀ mọ́ láti takò wá wọn ò fẹ́ kí wọ́n ránṣẹ́ sí àwọn láti lé ni nẹ́ẹ̀sì wà diplomatiki nínú ọ̀rọ̀ wọn yìí ẹ wá wo èsì tí wọ́n kọ́kọ́ fún àfáà yìí ẹ máa wò kí wọ́n jẹ́ kí àwọn kí wọ́n kọ́ àìní ẹ̀yìn ọlọ́run kò dìgbà tí abá tó ń pariwo. afáàdìkì lẹ́sàfì ní kí wọ́n kó àwọn èèyàn ní jíjẹ́ ní ọlọ́run kò dìgbà tá a bá tó pariwo ẹ pé mùsùlùmí fẹ́ kọ́ mùsùlùmí àáfàá mùsùlùmí ó fẹ́ kọ́ mùsùlùmí ní ìjẹni ọlọ́run ìjẹ́ ní ọlọ́run só túmọ̀ sí pé ìdí súfì kò túmọ̀ sí ẹ má fẹ́ jẹ́ ní ọlọ́run mọ̀rọ́tìbù díìnì ti wà mọ̀rọ́tìbù díìnì ó ti wà ìpele ẹ̀sìn ti wà al-islam al-iman wal-ihsan kò jù bá ń lọ ìpele ẹ̀sìn al-islam al-iman wal-ihsan ìpìlẹ̀ ẹ̀sìn nìyẹn tó bá fẹ́ dẹni ọlọ́run ọ̀nà tó gbà dẹni ọlọ́run náà nìyẹn wà ní islam wà ní imani wà sí ní ihsan ló parí ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn súfì gan máa ń mú ẹ̀rí ẹ̀ àwọn gan máa ń mú wá èyí àfa pupa tí mo bò náà ṣe tí mo ṣe rọ́dù fún yẹn ó ń kó ti àdìsí umar níbi tí jibril alayhisalam tó ti wá ní àwòrán ọmọnìyàn tó ti wá bá nẹ́bí láàrin àwọn sọ̀hábà tó sì ń bà nẹ́bí léèrè pé kí ni ti ń jẹ́ islam kí ni ti ń jẹ́ imani kí ni ti ń jẹ́ ihsan bẹ̀rẹ̀ gàtí pé àfa padà gbégbági nígbà tó fẹ́ tú ihsan ọ̀nà tú ìtumọ̀ tọ̀dọ̀ tara tiẹ̀ ó fi ìtumọ̀ tánà ibi ìtumọ̀ rẹ̀ ó fi ilẹ̀ torí àbòsí súfì fẹ́ ṣe náà ni. so tá a bá fẹ́ ṣe wá àti pé kí èèyàn jẹ́ ẹni ọlọ́run ẹni ọlọ́run ni muslim mumin Muslim, ó parí kò pé mẹ́rin súfì òkun látọ̀dọ̀ àlẹ́bí tọ́lọ́run fẹ̀sìn ràn nígbà tó fẹ́ sọ mọ̀rọ́ tìbù díìn àwọn Eh, ìpele ẹ̀sìn ìyẹn ni pé àwọn step tí ẹlẹ́sìn ó máa gùn tí ó fi dé òkè pátápátá ó bẹ̀rẹ̀ lórí al-Islam wàá dé orí imani wàá wá parí ẹ̀ sórí kí ni o al-isfaali ó pinnu tó lè dénú gbogbo kó o fẹ́ jẹ́ ẹni ọlọ́run kò tayọ ìpele mẹ́ta yẹn látọ̀dọ̀ ànẹ́bí làwa ń sọ o tọ́wágá sí pé lọ́dọ̀ àwọn Súfì ni ìpele ẹ̀sìn tí wọ́n àwọn náà mọ ibi tí wọ́n ti gbé wá o tí wọ́n fi di gáúsù tí wọ́n fi di rọ̀bání tí wọ́n fi di ṣéwù tí wọ́n fi di mọ̀kádámù ìpele ẹ̀sìn tí wọ́n nìyẹn o àmọ́ onísùnà ni àwa ọ̀rọ̀ ànábì làwa bùkátà sí ń tiwa so mọ̀rọ́ tìbùdín lọ́dọ̀ àwọn àfẹ́sìn súnà salaf mẹ́ta ni al-islam al-iman wal-ihsan ànábì ti ṣàlàyé ìkọ̀ọ̀kan wọn ohun tí ń jẹ́ islam ní orígun islam márààrún ohun tí ń jẹ́ imani ní orígun imani orígun imani mẹ́fẹ̀ẹ̀ta orígun islam márààrún ní jẹ́ islam orígun imani mẹ́fẹ̀ẹ̀fà ní jẹ́ al-imani kí wàá ní ohun ti ń jẹ́ al náà ni pé máa sin ọlọ́run bẹ́ẹ̀ ni pé rí ọlọ́run bó o lè rí ọlọ́run ọ ọjọ́ tí ọba ti sin ọlọ́run wọ lẹ́wù pé ọgbà pé ọlọ́run ọba ń rọ́ kábà ó ń rọ́ kábà ó ń ó ń tẹ́mi rẹ̀ ń sọ bẹ́ẹ̀ fún ọ tó ń gbààwẹ̀ tẹ́mi rẹ̀ ń sọ bẹ́ẹ̀ fún ọ tó ń ṣe tẹ́mi rẹ̀ ń sọ bẹ́ẹ̀ fún ọ tó wà ní kọ̀rọ̀ tẹ́mi rẹ̀ ń sọ bẹ́ẹ̀ fún ọ tó wà ní gbangba tẹ́mi rẹ̀ ń sọ bẹ́ẹ̀ fún ọ ó so àǹtá lọ́ha máa ọlọ́run bẹ́ẹ̀ torí pé o ti ní ṣòro o ti ní ìgbọ́mọ̀ wípé ọlọ́mọ rí mi tẹ́dọ̀ rí mi ọlọ́mọ rí mi èyí ni the highest level tó lé dé nínú ìjẹ́ mùsùlùmí nínú ìjẹ́ni ọlọ́run ànẹ́bì ló sọ bẹ́ẹ̀ jìbìlù bi ànẹ́bì léèrè kí jẹ́ islam kí jẹ́ imani kí jẹ́ isan àwọn àfẹ́ẹ̀sì àwọn àfẹ́ẹ̀sì wọ́n sì panupọ̀ wípé èsì táwọn ẹbí fún yìí o òun ni mọ̀rọ́ tìbù dín tọ́ba béèrè lọ́wọ́ ẹ̀ ń bá lọ ké pé kí ni jẹ́ mọ̀rọ́ tìbù dín mọ̀rọ́ tìbù dín kí ni ìpele àwọn ìpele tó wà nínú ẹ̀sìn kí ni àwọn step tó wà nínú ẹ̀sìn step one step two step three kò jù báyẹn lọ step one onílẹ́bù al-islam orígun márààrún tá a ti mọ̀ náà ni step two oní al-iman orígun mẹ́fẹ̀ẹ̀fà tá a ti mọ̀ náà ni step three which is the topmost the peak oníkíni al-ihsan Allahumma ij'alna minal muhsinin that is the last step al-ihsan òun náà ni pé an ta'budu Allaha ka'annaka tarahu fa in lam takun ọhụ fa innahu yaraka so ohun tá à ń retí látọ̀dọ̀ àfáàdì ìpínlẹ̀ ṣàfi kí wọ́n sọ nìyẹn ni wọ́n fi ní Ni àwọn èèyàn sínú rújúrújú míì pé kí wọ́n kọ́ àwọn èèyàn bí ó ṣe dẹni ọlọ́run lójú ọ̀nà wo lójú ọ̀nà ti ìsìláàmù abi lójú ọ̀nà ti torí pé ojú ọ̀nà ìjẹni ọlọ́run lójú ọ̀nà sísúnà ànẹ́bì ó yàtọ̀ sí ojú ọ̀nà ìdẹni ọlọ́run lójú ọ̀nà súfí tó ọ̀bá wọ kálúwà ó ò lè dẹni ọlọ́run lójú ọ̀nà súfí ẹnìkan ni jákèmánù ń sọ pẹ̀ wípé ó fi sẹ́mítì yí àti ó fi wọ ó kálúwà tá a fúlè lánàá yẹn sẹ́mítì yí àti good sẹ́mítì yí àti good seventy years ló ló fi wọ kíni ló fi wọ ló fi wọ kíni wọ́n ń pè kálúà mo pílẹ̀ fún ọ lánàá náà ó fi seventy years wọ̀ وسلم باب listen to him now ọfẹ dẹni Ọlọ́run bọ́ọ̀ àfi kí n kúrò lórí ibi tí mo wà yìí ẹ wò ṣẹgbọ́. ka méjì ní sílẹ̀ dẹni ọlọ́run sáwọn tí ó kọ́ ọ̀yàn ní bá ti dẹni ọlọ́run rèé èèyàn lè dẹni ọlọ́run nípasẹ̀ wíwọ kálúwà afáàzìkùlẹ̀ ṣàbí èsì yín àkọ́kọ́ tẹ́ ẹ mú wá pé èsì yín àkọ́kọ́ tẹ́ ẹ mú wá wípé kí wọ́n kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe dẹni ọlọ́run ẹ jẹ́ kó yé wọn wípé dídẹni ọlọ́run kan kò tayọ al-islam wal-iman wal-ihsan onímọ̀rọ́sìbù dín o ò lè dẹni ọlọ́run lójú ọ̀nà sufi o ò lè dẹni ọlọ́run lójú ọ̀nà sufi sufi ó tọ̀rí kọ̀ o ò lè dẹni ọlọ́run nípasẹ̀ sufi ó tọ̀rí kọ̀ wàláhìtàláì ọ̀ọ́yà di ẹni èṣù ni kò sí bẹ́ẹ̀ nìkan ṣe fẹ́ di ẹni ọlọ́run lójú ọ̀nà súnfì òǹtọ̀ríkọ̀ yóò yà di ẹni èṣù ni. lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà òdedẹni ọlọ́run lójú ọ̀nà tọ̀ríkọ̀ kọ̀dìríyà òdedẹni ọlọ́run lójú ọ̀nà tọ̀ríkọ̀ ṣàbìríyà òdedẹni ọlọ́run kò sí bó ṣe fẹ́ rìn ìdàkudà ló dà kò sí bó ṣe fẹ́ rìn èṣù ló yà ọ̀kan ni wọ́n ń ròyìn yìí lójú ọ̀nà tọ̀rí kọkọ̀dìrí yà yìí tí wọ́n ló fi seventy years ó fi wọ kálúwà imagine if the if the if the story is true if the hikaya is true that that is what really happened pé a, a, a particular sheikh ọwọ́ kálúwà fún seventy years ẹgbẹ́ ń bi àfáàzìkú láì ṣàpìlérè seventy years tẹ́ wọ kálúwà yẹn ó fi dẹni ọlọ́ọ̀dà ó fi dẹni èṣù ó fi dẹni ọlọ́ọ̀ni àbó fi dẹni èṣù. kálùwà tẹ́yìn náà lẹ́wọ̀ ọjọ́ kìíní àná kálùwà ọjọ́ kẹta ọjọ́ mẹ́ta ọjọ́ méje fẹ́ẹ́ fi dẹni ọlọ́ọ̀ni ẹ fi dẹni ọlọ́ọ̀ni kúrò mbẹ lẹ́sà kúrò mbẹ fẹ́ẹ́ ọlọ́ọ̀ni kúrò mbẹ bàbá. o ò lè tọ́jú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà kó dẹni ọlọ́wọ́ o ò lè tọ́jú ọ̀nà tọ̀ríkọ̀ kọ̀dìríyà kó dẹni ọlọ́wọ́ o ò lè tójú ọ̀nà tọ̀ríkọ ṣàbìlíyà kò dẹni ọlọ́run ó yẹ tó máa mi wà Eyi tẹ́ wà káàkiri àgbáláyé ẹ mú ojú ọ̀nà mi wà tíyàn lè tọ̀ nínú súfí tí èdè ni ọlọ́run yẹ̀yẹ̀ bá ká lè dẹni ọlọ́run wàá di èṣù wàá tọ́ba tójú ọ̀nà súfí tó tọ̀ríkọ̀ ni o ṣàbìlíyà ni o nọ̀ṣàmbàdíyà ni o wẹ̀díyà ni o kàtìníyà ni o kàlùwàtíyà ni o oh my god wàá di ẹni èṣù ni kò sí òòlé dẹni ọlọ́run ẹ má fẹ́ dẹni ọlọ́run ojú ọ̀nà ànẹ́bì ni ó tọ̀ wọ́n èyí sí ìpojú ọ̀nà ànẹ́bì ní súfíyà wọ́n èyí pojú ọ̀nà ànẹ́bì ní tàtọ́wúfù asúnà asúnà súnà tùnàbí yìí sunnatu rasulillahi ó kọ tẹ́ máa pè nù. ayé àtẹ̀wájú bàbá. bàbá rẹ̀ ṣe àfihàn nígbà tó bá nàbí sọ ọba rántí wa sọ̀rọ̀ sọ̀lá ó ní àwọn ìlànà kọ̀ọ̀kan tó là kalẹ̀ fún wa má ti kí àlùkò ayé ọ̀sọ́ má ti gbà àwọn sọ má ti yànnà mi ọ̀sọ́ àwọn nǹkan tí a bẹ́ẹ̀ mi súnmọ́ lọ́wọ́ ma gbogbo ìlú lálàyé ìyẹn ni ká máa gbìyànjú láti máa kọ́ àwọn èèyàn jù. ṣẹgbọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ lẹ́nu àfáà àfáà wá ìjà tí ń ṣe báyìí ọ̀rọ̀ yìí ò wà lórí ìtàmọ́ báyìí. ànábì tá ànábì tọ́lọ́run rántí wa ẹ̀gá tuntun gbọ́. kò dìgbà tí a bá tó ń pariwo. Ẹ̀fọ́ rẹ̀ ṣe àfihàn. Nígbà tó bá lájú tọ́ ọba rántí wa sọ̀lọ̀sọ̀lá, ó ní. Nígbà tó já sí pé ànábì tọ́lọ́run rán sí wa, ṣé wọn? Àwọn ìlànà kọ̀ọ̀kan tó là fún wa. Ó ní àwọn ìlànà kọ̀ọ̀kan tó là fún wa, ṣé wọn? Láti ká àlùkò ayọ̀ sọ bá ṣe kálukú wà ní ó sọ bá ṣe gbàwẹ̀ ó sọ bá ṣe yẹn nọ́fìlà ó sọ. sẹgbọ́n àwọn. sẹgbọ́n àwọn. masha allah sẹgbọ́n àwọn nìkan igbe kí wà ní mo wá ń pa igbe kí ni mò ń pa sẹ́yìn wá ń dojú ọ̀rọ̀ ọ̀rú káà mọ̀ bí tẹ́ ẹ wá ń lọ tá a mọ bíi tẹ̀ ń lọ tẹ́sẹ̀ yín wá ń dàrú lójú ọ̀nà bí ẹsẹ̀ tẹ́lọ̀ tó ń sọ lọ́wọ́ gbogbo tẹ́ ẹ ti wá ń sọ ọ́ bọ̀ tó bá dá sí pé ọ̀wọ́ ilé nìkan lẹ sọ pé à ẹ ṣé wùwà ẹ ojú ọ̀nà súnfí ẹ báwo ni à kẹ́ni nùn ẹ sọ fáwọn àbáà kí ànẹ́bìtọ́lọ́run sí wa ó ti júwe bá ṣèyàn náà fìlà. otu ti júwèé bá a ti sọ bá a ṣe ti ṣàlàyé bá a ṣe ṣe àzíkìrì ìyẹn àwọn èèyàn pe àwọn èèyàn sí lọ́sàn àti lóru ànẹ́bì ti mẹ́sìn wá ti parí ìlànà kó àwọn èèyàn pè ojú ọ̀nà mí lẹ́yìn yìí gbogbo tẹ́ fèsì tẹ́ẹ̀dì mórí bọ́ kó o bi ọ̀rọ̀ tẹ́ dá síra yín lọ́rùn five minutes kò five minutes àmọ́ ẹ fẹ́ ṣiṣẹ́ lọ́yà ẹ fẹ́ ṣiṣẹ́ lọ́yà fáwọn súfì kẹ́ ẹ lè bá kó bára yín lọ́jọ́ ti wa ó ti ṣàlàyé ń àti bá ṣe ṣe nínú àlàyé tánàbí ṣe àlàyé tó ṣe ọdọ akọ súnfí ń bẹ tẹ̀bí ń sọ pé súnfí ń bẹ nú ẹ̀sìn sọdọ akọ súnfí ń bẹ ẹ́ sọdọ akọ súnfí ń bẹ bọ̀dá wa sọdọ akọ súnfí ń bẹ sọdọ akọ ń bẹ. mi ò mọ tí máa ń sẹ̀yìn àfáwẹ̀ yìí ọ̀rọ̀ tí ò le ọ̀rọ̀ tí ò gùn ẹ sì sọ di tí ó gùn mọ́ wa lọ́wọ́ ojú ọ̀nà súnfí o ọ̀rọ̀ pọ̀ lórí ẹ o ọ̀rọ̀ pọ̀ lórí rẹ o àtakò pọ̀ lórí ẹ̀ gan ni o kò fi wá lọ́kàn balẹ̀ o. èyí tó fi wá lọ́kànbalẹ̀ ní wípé ànẹ́bì tọ́lọ̀ ń rán sí wa ó ti ṣàlàyé bá a ṣe sin lọ́hùn ó ti ṣàlàyé bá a ṣe jẹ́ ní ọlọ́hùn gbogbo àwọn nǹkan tá a máa ń ṣe nínú ẹ̀sìn lànẹ́bì ti ní bó ṣe ṣe òun sì la gbọ́dọ̀ wò kọ́ṣe ẹ má jẹ́ àtayọ ẹnu àlà ìtayọ ẹnu àlà ni kó o ṣẹ̀ sọ pé ọ̀fẹ́ di súfí kó o tó súnmọ́ lọ́hùn ìtayọ ẹnu àlà ni o torí náà mo rọ̀ yín gbogbo ẹ̀yin àfá ohun tánẹ́bì mú wá ó ní ẹ fi máa o ẹ bá sọ yẹn ìbá gbé oṣù bàbà fún yín ẹ wá ń lọ ẹ wá ń lọ sí ẹ lọ tójú bọ ẹ lọ tójú bọ nítorí yẹ kẹ ẹ tójú bọ ẹ wá sọ̀rọ̀ àwọn èèyàn wá mọ kókó ẹ̀yin kan náà lẹ ń sọ pé. Eh, sufi eh, eh, àtàsáwùfù àlìjáàbí ẹ̀yin kan náà sọ ní ìsìn wípé tánàbì pé ànábì sọ́lá ọ̀rọ̀ sí wa ẹ̀yin jẹ́ pàpẹ́ ẹ̀yin mọ̀pá ànábì kan bẹ́ẹ̀ sí ọ̀nà ọ̀rọ̀ sí wa ànábì sọ́lá ọ̀rọ̀ sí wa kò lójú ọ̀nà sí wa sufi fi wá ń sufi ìyẹn lọ́wọ́ alẹ́ máa dákọ̀ súnfì fún yín àlejò tó lọ́rọ́ sí yín ẹ̀yin gbọ́ kẹ́límọ̀ súnfì lẹ́nu ẹ̀ ẹ bá ti sọ̀rọ̀ níwọ̀n bàbá yìí ẹ bá là ẹ wá ń tẹ̀sẹ̀ bọ̀ tẹ̀ nítorí àwọn kan ìfíà ọ̀pọ̀ àwọn kan àwọn wo ló súnfì ọ̀gán náà kí ni ń tẹ lọ́wọ́ wọn lóògùn jẹ́ fẹ́ sà náà kí ni ń tẹ lọ́wọ́ súnfì tó fẹ́ sà kí ni bẹ̀ lọ́wọ́ ń súnmí tó fẹ́ sàfihàn ẹ́ abẹ́ ìgbanẹ́kàrí lọ́wọ́ wọn ni ṣé ìgbanẹ́kàrí lọ́wọ́ ń súnfí ni hmm? bọ̀dá wa. ẹ má dojú ọ̀rọ̀ rú mọ́ ṣe àti gbọ́ ẹ má dojú ọ̀rọ̀ rú mọ́ tá a máa ti dín léèrè pé kí làmọ̀ràn yín fáwọn mùsùlùmí ohun tí kẹ́ ẹ máa sọ náà ni pé ànábì tọ́lọ́ ń fẹ̀sìn ràn án ó ti ṣàlàyé bá a ṣe kírun bá a ṣe gbàwẹ̀ bá a ṣe ṣe àdíkìrì bá a ṣe ṣàdúà bá a ṣe ṣe ìtìkáàfù bá a ṣe ṣe hájì ẹ jẹ́ kí yìnyín ò tó wa àṣejù ní súfì àṣejù ní súfí nígbà wọ́n sọ ìwọ̀n tán wọ́n tún padà tún dá wọ́n tún padà tún dojú ọ̀rọ̀ wú o ẹ máa gbọ́ kí ẹ lè mọ̀ pé àfà yìí èèyàn ńlá ni wọ́n. ṣé gbogbo ní àwọn àwọn àgbàdo wa gbé tí ọ̀tá rẹ bá dín fẹ́ fún nǹkan inú tó ń ṣe òun náà yẹ rẹ̀ wọ̀ ne a bi ma traditionnel nu dɔw san sun tiɲɛ yàtọ̀ sí ọ̀tá oníkèéta ẹ̀mí mbẹ ọ̀rọ̀dí ń lọ yìí ó gbá tiɲɛ látara ọ̀fẹ́ kẹ̀kú bẹ̀ yẹ ṣe ẹ̀mí ni ó wà torí. ṣàgbọ́ báwo ẹ̀yin náà mọ̀ fẹ́nu ń kun sún fí ẹ̀yin náà mọ̀ fẹ́nu ń kun bẹ́ẹ̀ni ó ṣe ń kun amadíyà bẹ́ẹ̀ni ó ṣe ń kun ṣíà bẹ́ẹ̀ni ó ṣe ń kun àwọn ìjọ míì lẹ́nu ń kun súfí lágbàáyé. ṣé wọ́n wá yẹ ibi tá à ń pè wọ́n sákìyèsí tí wọ́n yẹ wò wọ́n ò yẹ wò ó ìfẹ́nu wọn ni wọ́n ń tẹ̀lé lọ wọ́n ò yẹ wò ó àwọn kan tẹ́ ní kí wọ́n yọ kúrò wọ́n ò yọ kúrò ó. wọn ò sì yọ gbogbo ẹ̀ kú ẹ̀yin lè yọra yín kúrò ńbẹ̀ ẹ̀yin lè máa yọra yín kúrò ńbẹ̀. àwọn èsì ìṣe ọ̀tá oníkèéta o kò sẹ́ni ọ̀bọ̀ fún ní tòun ò tòun ló kù ti yé àwọn èsì ọ̀tá oníkèéta ọ̀tá àwa dáadáa fáwọn tó àwọn tí wọ́n ń ṣe súfì ni láti ní kí wọ́n forí burúkú sílẹ̀ forí burúkú súfì. bàbá ìwà kan ti pé gbogbo tí ń bẹ nu kò ní ọ̀dà gbogbo tí ń bẹ nu kò dà wọ́n lábàá ti wá dábàá ti máa ṣe láyé àwọn máa ẹni táwọn àfáà kọ́ ẹni pé gbogbo tí bẹ́nu sún fíkọ́ ni ò dáa òun ló dáa bẹ̀ ẹ̀sọ̀ nǹkan ẹyọ kan péré kọ́dà nínú súfí tí kìí ṣe pé nínú súnà nẹ́bì ni wọ́n ti jí mú ẹ̀sọ́ wàláì tẹ́ ẹ bá sọ tẹ́ ẹ bá sọ nígbà tá àfà àfà gidi nìyí màá gbà pé àfà gidi nìyí ẹ̀sọ̀ òkè ẹyọ kan ẹlẹ́wọ̀n àfà yìí sọ fún yín pé kìí ṣe gbogbo tó wà nínú súfí ni ò dáa ok I put it to you àfáàsì ìpínlẹ̀ ìṣàfihì wípé ẹmú nǹkan ẹyọ kan wá kó dánú súfí tí nǹkan náà yẹn ṣe pé súnà ànábì ló mú wá just a single one just a single thing tó ń súfí ń ṣe yálà ní àdì ọkàn yálà ní ìbáàdà yálà ní ádábù àdábù tàbí àkàlákù tàbí sùlúùkù gbogbo mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ kankan náà ni àdáàbù àkàláàkù sùlúùkù àfáàdùkú lẹ́sàfì ẹ mú nǹkan ẹyọ kan wá ẹ ní àwọn àfáà yín pé ẹni tí wọ́n kọ yín ni pé kìí ṣe gbogbo tí ń bẹnu súnfì ni ò dáa èmi wá challenge yín báyìí ẹ mú nǹkan ẹyọ kan wá nínú súnfì tó dáa tí nǹkan náà tí kìí ṣe pé wọ́n lọ jalè rẹ̀ nínú súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam. nǹkan ẹyọ kọ́ má jẹ́ méjì o ẹyọ péré ẹyọ péré tó dá nínú súfì tí kìí ṣe pé nínú súnà ànábì ni wọ́n ti jí i olè ẹ̀sìn ni ó olè ni wọ́n olè ẹ̀sìn ẹ̀sìn ni wọ́n. They are armed robbers of deen. They are armed robbers of deen. Onítúfí olè ẹ̀sìn ni wọ́n. Wọ́n jalè ẹ̀sìn ni. Ohun tó bá ja nínú Súfí, wọ́n jalè rẹ̀ nínú Súnà Nẹ́bì ni. Ohun tó bá ja nínú Súfí wọ́n jalè rẹ̀ nínú Súnà Nẹ́bì ni. ohun tí wọ́n á jalè nínú súnà níbi yẹn ó ti á dòbù mọ́ wọn lọ́wọ́ ó ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ẹ̀yọ́ to you all. ẹ̀sọ̀ nǹkan ẹyọ kan tó dánú súfí nǹkan ẹyọ kan tó dánú tí ṣe pé jáde nínú súnà olè ẹ̀sìn ló súnfí olè ẹ̀sìn ni wọ́n amúrọ̀bẹ̀ ẹ̀sìn ni wọ́n jàgùdà ẹ̀sìn ni wọ́n aláfọ̀ọ́rá ẹ̀sìn ni wọ́n ohun tó bá dáa nínú súnfí tó jẹ́ yọkàn péré tí kìí ṣe pé wọ́n jí látinú súnà ànábì ẹ̀sọ́. E wàláhì tẹ́ bá sọ níjókòó yìí mi ò ní discuss ọ̀rọ̀ sufi i promise you that ní tẹ́ ẹ mọ̀ pé mo lè ṣe nìyẹn ṣe bá ní mo promise yín lówó ẹ lè mọ̀ mo máa ti rú pé ipe ìnáwó lọ́wọ́ mo gbà bẹ́ẹ̀ pé ìnáwó lọ́wọ́ tí bá promise yín nílé ẹ lè mọ̀ wípé mo máa ti rí létí màá fún yín ṣé yóò sì tó gbogbo yín gbé ìyẹn èso èyí tí mo mọ̀ tó lè tẹ́yìn lọ́rùn ni pé kí n stop ọ̀rọ̀ lórí súfì ok mo wá fi wá ṣe ẹ̀bùn fún yín nìsín ẹ̀yin súfì tẹ́ ẹ wà pẹ̀lú mi báyìí ẹ mẹ́ńsàn nǹkan ẹyọ kan àfáà ìpínlẹ̀ ṣàbí àwọn ni wọ́n sọ wípé àwọn àfáà àtàwọn wọ́n sọ pé kì í ṣe gbogbo tó wà ní súfì ni ò ẹgbọ́n lẹ́ẹ̀kan sí i.

ne yɛrɛ a bɛ sɛnɛ ninnu dɔw san sɔn tiɲɛ yàtọ̀ sí ọ̀tá oníkèéta ẹ̀mí mi bẹ ọ̀sìn sọ yìí o gbà tèèyàn látàrí ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ bẹ̀yẹ ṣe pẹ̀lú ẹ̀nì wa torí díẹ̀ ikú àbájáwá bá wà dé pé gbogbo tí ń bẹ́ẹ̀ nu sófin kọ́ni ọ̀dà gbogbo ní ọ̀rẹ́ ní sí ọ̀dà ọ̀dà bá ti wá àtúndà àti máa ṣe láyé àwọjọ́ bá máa ẹ̀ẹ́dúró ìwọ́dà ní ìdíkù sọ̀rọ̀ ìgbà tó fún mẹ́ ní ọjọ́ níjọ́ kẹjọ kẹjọ ó ju oṣù mẹ́fà lọ orí ti bẹ̀rẹ̀ gbogbo oníṣẹ́ àwọn kan yẹn làwọn àti ẹni tó bá yẹ sọ̀rọ̀ yìí gbogbo àpá àmàlì kọ́ ẹ̀kọ́ ọ̀sìn yẹn bí tí ó lè ṣe ẹlẹ́yàmẹ̀yà tó bá fẹ́ sọ̀rọ̀ sófì yóò balance ẹni ìgbé yóò kó mojú mẹ́fẹ́ dànù ẹ̀fẹ́ bá fà kó mojú mẹ́fẹ́ torí ìgbé lọ kó mojú lè sọ̀rọ̀ sófì bẹ́ẹ̀ ni àwọn kan. ṣàgbọ́ bẹ́ẹ̀ ni sàwọn kan. wọn ò fẹ́ kí kí ẹjẹ ìgbé sófì mẹ́fẹ́ sè. nígbà tí o bá ti ń bẹ̀. akẹ́sìn bẹ́ẹ̀ ọ̀gá tó ìkẹ́kẹ́ mi ń bẹ́ẹ̀ tó yàtọ̀ sí ń bẹ́ẹ̀ sè. ẹ̀ ń gbà tí wọ́n ti ya wèrè bá fẹ́ sọ ilé ìsìn náà kálukú bí lọ́ọ́ jẹ ẹjọ́ máa bọ́ wá bọ́ orí orí ọ̀sọ̀ wá oṣù mi orí orí. ibi tá a ti gbóhùn ọmọ nù àmọ́ nǹkan mìíràn tó ń sọmọ àìsẹ́ sọ náà ó tó tẹ̀sí bàbá ó tó àwọn kan bẹ wọn bá fi sùfì bẹ nẹsìn mo wà nínú wọn mo wà nínú wọn láti 1980 èmi ò tí ì rí sùfì nínú ìsìlámù súfí èmi ò tí ì nínú ìsìláàmù ẹ wá láwọn kan bẹ wọn àgbàgbé nǹkan kan tó ń bẹ àfi súfí ẹ orí wọn ló burú sórí wọn bá burú ṣe ànẹ́bì mú súfí wá sẹ́mi sọ pé kò sí nǹkan kan nínú ìsìláàmù àfi súfí nígbà tó níyàn bá ti burú tán torí o lè bá burú tán yóò jalè lọ́sàn torí o lè bá burú tán kò ní fi olè ẹ̀ mọ lóru yóò jà lọ́sàn-án awo ni súfì náà awo bí awo àwọn tí wọ́n ń wọ sàkì àwọn olóògbò ni awo ni súfì awo ni súfì ẹ̀yin ọ̀fẹ́ ṣe nìkankan ẹ̀fẹ́ báláǹsì ẹ rántí pé ẹ bá kàn fẹ́ báláǹsì kò gbọ́dọ̀ sí ọlọ́run kò gbọ́dọ̀ sí ẹ eh, anabi muhammad sallallahu alayhi wa sallam so àwọn bàbá ilẹ̀ tẹ́tẹ́ àwọn bàbá yìí tẹ́ wọlé sẹ́mítì yìí àti fúkàlùwà sẹ́ẹ̀ bàbá gidi ni àwọn bàbá tí wọ́n ti bẹ́sù múlẹ̀ àwọn bàbá tí wọ́n ti bẹ́sù múlẹ̀ àwọn bàbá onílùkùdì. ẹmọ tó yanjú ọ̀rọ̀ lónìí ohun tó yanjú ọ̀rọ̀ lónìí ni wípé àfáàdìpínlẹ̀ ṣàfi àfá àpàtà ìsáni kọ̀ọ̀dọ́bí ti kú àtẹ̀yìn yòókù àti ẹ̀yìn yòókù bí àfá ìmúrọ̀ rẹ̀ lẹ́hà àfá ìmúrọ̀ rẹ̀ lẹ́hà àwọn náà ti gbọ́ tààtà náà sí irú wúrúwúrú tẹ́ sọ yìí tẹ́ dojú ọ̀rọ̀ táàmù ibi tẹ́ fẹ́ yà sí bẹ́ẹ̀ ìyẹn àbá ìmúra ẹlẹ́hà ọ̀rẹ́ mi ìdìbò náà àmìrù tààwùnù dáúdù mọ́lá asán òun náà ti bọ́ta àwọn sufi náà ti fi ọ̀rọ̀ rẹ̀ so àwọn sufi wọ́n lọ̀rọ̀ àbá ìmúra ẹlẹ́hà láti fi sọ̀pọ́ọ̀tì sufi against sunna tẹ́lẹ̀ ń ṣe ojú òtítì yìí àfọ̀ ní kùránì ó ti lo ọ̀rọ̀ àfáàdùkúlẹ̀ṣàtì láti fi oníkùránì àǹkó wọ́n ti lo prógámù tí fi ṣe láti fi àtàkì súnà nẹ́bí ẹ̀sìn ẹ̀fà ló súnà ọ̀rẹ́ mi ti wò náà àmírù tààwùnù tààwùnù mọ́lá àtàn ọ̀rọ̀ tó náà sọ àfọ̀ oníkùránì àǹkó. nẹ́tíwọ̀kì ló ń lọ o. ah network ti lọ finally o ok alhamdulilayi o ti restore tọ adúpẹ́ ọdọ̀ ọlọ́run àti padà now ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí àfa ìmọ̀ràn ẹlẹ́hà wọ́n sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn lóríta àwọn sufi wọ́n lò ìgésì súnà tẹ́lẹ̀ ṣe àfáàdìgbìlẹ̀ ṣàfi ẹ̀pẹ́ ayé ló ń súnà fídíò tẹ́ ṣe àwọn onísufi wọ́n lò ìgésì súnà ọ̀rẹ́ mi ti wò àfáà dàúdù mọ́nà àsán amiru tahawunu òun náà bọ́ta sọ̀rọ̀ ní ọ sọ̀rọ̀ in of sufism àwọn lò ń pariwo kóṣùnà ní ẹ ń pariwo kóṣùnà ní yàgì ọlọ́run sẹ́yìn jẹ́ tiyín gbogbo ayé ò ní gba ti yín gbogbo ayé ò ní kọ ti yín ẹ wá jẹ́ kí ayé tí ó gbà ti yín kó ga sí pé ọlọ́run gbà ti yín lọ́wọ́ àwọn díẹ̀ yẹn ti gbà ti yín ayé tí ó gbà ti yín yẹn ẹjọ́ ó ga sí pé lórí pé ọlọ́run gbà ti yín lọ́wọ́ àwọn yẹn fi gbà ti yín àwọn tó bá ga sí pé ẹ fẹ́ balance pé ẹ tẹ bá ti rí àwọn mùsùlùmí àdìsúnà díẹ̀ tẹ́ gba ti yín wọn ò wulẹ̀ pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àwọn sufi tó sì pọ̀ bí yèpẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ bá ń ṣe báríkà dédé sí pé ah, àfẹ́ ilé balance ọmọ ọ̀rọ̀ sọ ọ balance lórí ọ̀rọ̀ sufi ọjà lọ́kẹ́ sufi ń bẹ́nu ẹ̀sìn tẹ́rí ẹ̀ńkọ́ bá ara yín ni ẹ̀ ń kó bára yín ni ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta o àfa ìmúrẹ̀lẹ́à àfa dìklẹ̀ ṣáfì àfa dàrú mọ́lá àsán ẹ má tó fẹ́ kún yín kó tún jọ ìyín gbogbo yín pátápátá ẹ lọ pòdùsì dáadáa ẹyọ kan dáadáa ẹyọ kan tí sùfì mú wá nínú ẹ̀sìn ìsìláàmù tí kì í ṣe bànẹ́bí ló mú wá fákàtí tẹ́ bá ti mú wá tẹ́ bá ti mú wá ẹ sẹ́ǹdẹ̀ sí mi ẹ tẹ̀ mọ́wùlẹ̀ sẹ́ǹdẹ̀ sí mi nìkan come on here ẹ sọ wípé nípa ìbéèrè tí àbúrò yìí mọ́ nìkàílì ìbàdàn ọ̀tá àwọn súfí ọ̀tá súfí ok nípa ìbéèrè tó béèrè pé ká mú dáadáa ẹyọ kan wá tí súfí àtàsọ́wùfù tó mú wá sínú ìsìláàmù eléyìí tí ànábìwá muhammadu kò mú wá dáadáa yọkan náà rèé o ẹ mú wá tẹ́ bá ti mú wá màá stọ́ọ̀kù ọ̀rọ̀ súfì dáadáa yọkan báyìí ẹ mú wá mo máa stọ́ọ̀pù ọ̀rọ̀ àwọn oníṣúfí àmọ́ tẹ́ rí mú wá tẹ́ dojú ọ̀rọ̀ rú <laughs> tẹ́ dojú ọ̀rọ̀ rú ẹ wò ó ọ̀rọ̀ èmi àti yín yóò di ọ̀rọ̀ a kóòtù gbọ́ ká sọ̀rọ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti gbá mú báyìí àfa ìrora ẹlẹ́hà àfa ìmọ̀rọ́nù ẹlẹ́hà àfa ìdìkúlẹ̀ tábì àfa àsán àmì ìrùtà áwùnù dáadáa ẹyọ kan tí súfì mú wá sínú ìsìláàmù tí kìí ṣe pé wọ́n jalè rẹ̀ látọ̀dọ̀ ànábì dáadáa ẹyọ kan tí súfì mú wá tí kìí ṣe pé wọ́n jalè rẹ̀ yálà dáadáa fìlẹ̀ àkídà àwù dáadáa fìlẹ̀ ìbádà àwù dáadáa fìlẹ̀ àdáàbì wal akhlaq any type of dáadáa tí sufi mú wá tẹ́ ẹ fi lé lórí láyà máa sọ pé kìí ṣe gbogbo tí ń bẹ́nu sufi ni ò dá dáadáa ẹyọ kan tí sufi mú wá tí kìí ṣe pé sufi jalè rẹ̀ ni lọ́dọ̀ tèmi olè olè olè ẹ̀sìn ní sufi olè ẹ̀sìn oní sufi sufi bá ń sọ pé kinní kan ń bẹ tó mú wá tó dáa tàbá jẹrí tàbá jí tàbá rí nǹkan náà tó bá ti dá nítòótọ́ ó jalè ẹni nínú súnà lẹ́bi ló wà sufi bá mú kíní kan wá tó lọ́pọ̀ dáa tá a yiri nǹkan náà wò tá a yẹ̀wò tàbí pé àkíní mọ̀ sí dá nítòótọ́ o wàláì sufi jalè ẹni ọjàlè ẹni látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ọjàlè ẹni láti inú súnà lẹ́bi wa Muhammad oníjìbìtì ẹ̀sìn ni sufi, amúrọ̀bẹ̀ ẹ̀sìn onísúfí amúrọ̀bẹ̀ ẹ̀sìn onísúfí wọ́n jalè dáadáa ni gẹ́gẹ́ bí àwọn òyìnbó kan gẹ́gẹ́ bí wọ́n ṣe jalè sáyẹ́ǹsì mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ lọ́jọ́ kìíní àná tí wọ́n sọ di tiwọn lónìí bẹ́ẹ̀ náà ni ó ń súfí ẹni dáadáa kan tó bá ṣẹ́kù sínú ṣúbí lónìí mo ń sọ mo tún tún sọ fún yín wípé any kind of dáadáa tó bá ṣẹ́kù sínú ṣúbí lónìí oníṣúbí tìjàníyà ni o kọ̀dìríyà ni o ṣàbìríyà ni o nàṣàbàdíyà ni o wẹ̀síyà ni o kàtìmíyà ni o eh, kàlùwàtíyà ni o and the rest wọ́n ṣe kí ni wọ́n jalè ẹni nínú súnà nẹ́bí wọ́n jalè ẹni nínú súnà nẹ́bí. mo wá put here to the three of you now you as the lawyers the solicitor for sufism nílẹ̀ Yorùbá ẹ̀sìn bá tún ń rí nu yín tó bá tún fẹ́ kún wọn kó tún kún wọn o ṣẹ́gbọ́n ẹ̀yin àpá yàtọ̀ tún yàtọ̀ sí ẹ má fẹ́ kún wọn nu yín kó tún kún wọn kó kún wọn yín tún mẹ́sàn-án ọkọ̀ tiẹ̀ náà ti má ti rí ọ lórí lórí social media but àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí mo ti rí wọn ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀ bọ́ta dáadáa ẹyọkan tí sufi ní tó ṣe fún ìsìláàmù tí kìí ṣe pé dáadáa yẹn ọjàlè rẹ̀ látinú kùránì tàbí láti inú àdìsí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ẹ wa bọ́ta tẹ́ bá ti mú bọ́ta mo fi dá yín lójú pé èmi ò ní sọ̀rọ̀ Sufi mọ́láyé máa fi wọ́n lẹ̀. ẹ nídìí kẹ́ mú dáadáa méjì wá o àbí mẹ́ta mi ò nídìí méjì mi ò nídìí mẹ́ta mi ò nídìí mẹ́rin mi ò nídìí márùn-ún torí mo mọ̀ pé ẹ̀ lè wá wá ẹ̀ lè rí i ìwé ẹ̀sìn mo ní kẹ́ lọ wá wá ẹ̀ lè rí ìwé ẹ̀sìn tẹ́ẹ̀fì kú ìwé ẹ̀sìn ni mo ní kẹ́ lọ wá wá ẹ̀ lè rí tẹ́ẹ̀fì kú ẹ̀sìn kì í wò tẹ́sìn bá sì máa wò ọ̀dà ẹ̀ lọ wá dáadáa kan wá tí Súfì ṣe Súfì at large tó kó gbogbo túrúkù sínú any of the túrúkù dáadáa kan tán bá rí mú wá fún ìsìláàmù oore kan tí wọ́n ṣe fún ìsìláàmù tí kìí ṣe pé oore yẹn kùránì ló mú wá hadisi ló mú wá ẹ pìrìsẹ́ǹtì fàyè tẹ́ bá ti pìrìsẹ́ǹtì ẹni tàbí tẹ́ bá ti pìrìsẹ́ǹtì máa dákẹ́ lórí ọ̀rọ̀ Sufi àmọ́ tẹ́ bá rí pìrìsẹ́ǹtì ṣẹlẹ̀ yìí gan ẹ̀yìn gan ọ̀rọ̀ yóò padà di àìtí kóòtù bọ̀ kásọ̀ rẹ̀ torí pé you are parading yourself as solicitor for this Sufis. wọ́n lọ́mọ tó yẹ kó bọ́ọ̀ta wọ́n lọ́mọ tó yẹ kó bọ́ọ̀ta tó yẹ kó wá máa fèsì ọmọ wọn bọ́ọ̀ta mọ́ ọmọ wọn bọ́ọ̀ta mọ́ ẹ̀yin tẹ́ẹ̀lé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ẹ́lé pírayé ló ń Sufi ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. ẹ lè pera yín lórí súfí ẹ̀yin náà ni ẹ wá ń bọ́ ọ̀tá láti wá máa tanta òdodo ọ̀rọ̀ táǹsì fáwọn tí wọ́n dákẹ́ bàbá olómi ó lóun ò ní bọ́ọ̀tá mọ́ oníkùránì ó lóun ò ní bọ́ọ̀tá mọ́ nígbà wọn gbọ́ tẹ̀yìn ń dún tẹ̀ ń sọ̀rọ̀ wọn ń gbọ́rọ̀ yín wọ́n ń gbé wá ojú òsì tì gbọ́rọ̀ yín No Sufism in Islam. It is only Sunnah. No Sufism in Islam. It is only Sunnah. Ẹ̀yin wá ni wọ́n wá rí lò gẹ́gẹ́ bí machinery. Ẹ̀yin ni wọ́n rí lò gẹ́gẹ́ bí solicitor, advocator fún wọn. Kò sí pírọ́blẹ́mù kò sí pírọ́blẹ́mù ṣe bẹ́ẹ̀ rí dáadáa lára wọn ni rí dáadáa nínú sófì ni ẹ mú dáadáa ẹyọkan tẹ́ ẹ mú ríhùn ẹ mú wá name it pé this is one goodness in Sufism which is not from Quran and Hadith lọ́ba parí lọ́ba parí lọ́ba parí sẹ́yìn lè pín súnà sí pé dáadáa dáadáa wà nínú súnà àwọn ẹ̀dá sì wà bẹ́ẹ̀ tàbí kẹ́ ẹ sọ lẹ́nu yín wípé kì í sí gbogbo ohun tí ń bẹ́nu súnà náà ni ò dáa sẹ́ni sọ bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ́ sórí burúkú dànù. sẹ́ẹ̀ni sọ bẹ́ẹ̀ pé kẹ́ sọ pé kì í bẹ́ẹ̀ ṣe sọ́ńpa tún wípé kì í sí gbogbo tí ń bẹ́nu súnfì ni ò dáa sẹ́ẹ̀ni lo èdè yẹn fún súnà lẹ́bi pé kì í ṣe gbogbo tí ń bẹ́nu súnà lẹ́bi ni ò dáa kí ti ń mọ̀ sáwá kẹ́kànlá sọ bẹ́ẹ̀ kì í ṣe gbogbo tí ń bẹnu súnà nẹ́bì ni ò dáa tí ẹ̀kan sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì lè sọ pé kì ṣe gbogbo tí ń bẹnu súnfì ni ò dáa sáà pé àṣọ nípa àwọn èèyàn wọn o the entity of Sufism the entity of suna. là ń sọ báyìí ní ìsìn yìí o yóò ti yé ẹ fi àwọn èèyàn lẹ̀ àwọn tí ń ṣe súnfì ẹ fi wọ́n lẹ̀ àwọn tí ń ṣe súnà ẹ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ wá wípé kì í ṣe gbogbo tí ń bẹnu súfì ni ò dáa. so àwọn kankan bẹ́ẹ̀ tó dáa ẹ wá sọ bẹ́ẹ̀ nípa súnà níbí kẹ́ni kì í ṣe gbogbo tí ń bẹnu súnà ni ò dáa àwọn kan bẹ́ẹ̀ tó dáa ẹ sọ bẹ́ẹ̀ tẹ̀ bá sọ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ sọ bẹ́ẹ̀ tẹ́ bá tó bẹ́ẹ̀ tẹ́ẹ̀kì á máa fi súnfí àti súnà nẹ́bì tẹ́ẹ̀kì wá fi wọ́n ṣe ìyáálé àtìyàwó tẹ́ẹ̀kì wọ́n ṣe ẹ̀gbọ́n àtàbúrò tàbí tẹ́ẹ̀kì wọ́n ṣe ọmọ ìyá kan náà. ẹ sọ pé kì í ṣe gbogbo tí ń bẹnu súnà ni ò dáa gẹ́gẹ́ bẹ́ ẹ ti sọ pé kì í ṣe gbogbo tí ń bẹnu súnfí ni ò dáa èmi wá ń sọ fún yín wípé gbogbo tí bẹ́nu súfì ni ò dáa ohunkóhun tó bá dánú súfì nínú súnà ni wọ́n ti jí i torí pé olè ẹ̀sìn ni súfì wá jà wá amúrọ̀bì ẹ̀sìn ni súfì wá jà wá jìbìtì ẹ̀sìn ni súfì wá jà wá ẹ dákọ̀ ẹ̀yìn nǹkan kan tó dá nínú súfì. And I promise you, Wallahi, I promise you, Wallahi, I promise you, Wallahi. Tẹ́ ẹ bá fi lébù nǹkan dáadé ẹyọkùn wá tó wà ní Súfí, tí kìí ṣe nǹkan tí Súfí pirate láti inú Súnà rẹ̀bí, I will surrender. I will surrender máa juwọ́lẹ̀ pé ọ̀rọ̀ súfí o mi ò ní sọ mọ́ súfí sì mu o tàbí tàtọ́wúfò pé mi ò ní sọ mọ́ gbogbo ẹ̀yin àfáà tẹ láǹfààní àti wo prógámù mi lónìí tẹ́ ẹ kárí bọnú ẹ̀yin náà ọlọ́mọ yìí ẹ bá mọ dáadáa ẹyọ kan nu súfí tí kì ṣe kó jalè rẹ̀ nínú súnà bẹ́bí kó sọ ọ́. ẹran Imre lọ́wọ́ àfá afa ẹ̀ràn lọ́wọ́ àfá dìgbìlẹ̀ ṣàfi ẹ̀ràn lọ́wọ́ àfá dàúdù mọ́lá àsán ẹ̀ràn lọ́wọ́ ẹ̀ràn wọn lọ́wọ́ dáadáa ẹyọ kan tí ń bẹ́nu súnfí alórí burúkú ní bẹ́nu súnfí ní kìí ti gbogbo sí bẹ́nu súnfí ni ò kí ló dá sí bẹ́nu súnfí kí dáadáa wo ní bẹ́nu súfí tí kìí ṣe pé súfí jì í àlórí ẹ̀sìn ni wọ́n olè ẹ̀sìn ní jẹ́ súfí olè ẹ̀sìn olè míì tí sẹ̀ pé ẹ ń bá jí nǹkan wọ́n lọ́kọ́ jalè àbí olè kankan jìbìtì aṣọ ọ̀hún so olè ẹ̀sìn jìbìtì ẹ̀sìn fọwọ́nà ẹ̀sìn kò ní súfí wọ́n jalè ẹ̀sìn ní tó lè bá ti ti jí nǹkan yóò pa lójú dà tó bá jí mọ́tò yóò yọ plate number kúrò mbẹ́ kí ọlọ́kàn má bàa dámà tó bá jí ọkọ̀ dúdú yóò kún lọ́dà pupa iṣẹ́ tí súfì ṣe nìyẹn ẹ̀yin wá ń sọ pé kì í ṣe gbogbo síbẹ̀nu súfì ni ò náà kò sí pọ́blẹ́mù ẹbú nkẹyọ kan wá tó da nínú súfí tí kì í ṣe pé súfí ṣe kí ni o ó jalè ẹ̀. níparí ọ̀rẹ́ mi àtàtà ọmọ ìyá mi àmírù tààwùnù àmírù tààwùnù afáàdà ògbòmọlá àsán ẹ máa múra lẹ̀ ẹ máa múra lẹ̀ anytime from now anytime from now ẹ máa múra lẹ̀ ọkù sẹ́ríwù dàúdù mọ́ làásán ọkù sẹ́ríwù rẹ̀ báyìí ọkù kíni ọkù sẹ́ríwù rẹ̀ báyìí ẹ máa múra mi lẹ̀ tẹ̀sígbọ́ ẹ máa múra lẹ̀ so mo kí n kú ìmúralẹ̀ fún sẹ́ríù ọ̀rọ̀ yín oníkùránì ti lọ̀rọ̀ yín ọ̀rẹ́ bí ayé ò pariwo nígbà tó oníkùránì lò ó ayé ò o nígbà tí yìnbá wá lò ẹni tí ọba tó bẹ̀rù yín kọ́ pariwo ẹni ẹ ti gbọ́ ẹ bá tó bẹ́ẹ̀ ní kó pariwo ẹnu ó pariwo ẹnu lásán ni kò dì mí lọ́wọ́ títí sẹ́ẹ̀sì mú dáadáa kan dáadáa ẹyọ kan not two not three not four dáadáa ẹyọ kan tí sufism mú wá tí kìí ṣe kó jalè rẹ̀ láti inú súnà àdéjúwa Muhammad tẹ́ ẹ bá ti rí mú wá gbogbo ẹ̀yọ́ sufi ẹ parapọ̀ ẹ̀yin ẹ̀yin advocate wọn ẹ̀yin advocators wọn solicitor wọn àfa eh, àdúrà ẹlẹ́hà àfa àdìkúlẹ̀ sáfì àfa àdáwòdò mọ́lá asan ẹ bá kúkú nù yín ẹ parapọ̀ eh, eh, ẹ̀rọ ayé lọ́wọ́ dáadáa ẹyọ o fi mú wá tí kì í ṣe pọ́ islamu rẹ̀ Muhammad sallallahu alaihi wa rahmatulahi wa

òṣèré máa fi látàkà lọ́sàn-án ọ̀sẹ̀ nígbà òjì jáwé ẹ̀ dáadáa ṣe ń wá nù. ara wa ni èèyàn wa ni ìwà máa yé èèyàn wa ni èèyàn wa ni. tó fi máa ń ṣe rẹ̀ ni tó fi máa púpọ̀. wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wá ní ara wa ni onítúbí ó ti wà yìí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onítúbí ó ti wà yìí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onítúbí ó ti wà yìí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní. ó rí túbí máa ń lè rẹ̀ ni máa ń lè rẹ̀ ó lè kó tẹ́sí bá àbọ̀rọ̀. Hmm ó lè wọ́n tó jára jàrá. ọ̀sẹ̀ tó ń lọ sí ìgbàgbọ́ ẹ̀rọ púpọ̀ ọ̀sẹ̀ tó bàtà ló púpọ̀. láti wọn náà ó lè ní lọ́sọ̀ bàtà ẹ̀rọ tó ń lé látàrá ẹjọ́ wọn fi ká. kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ yóò fi jẹ́ ra yóò máa ti fi ìlú kóra ẹ̀ ó rí tó fi máa bẹ̀rẹ̀ ẹ̀ yìí tó fi máa bẹ̀rẹ̀ ẹ̀ yìí ó lè kó sẹ́yìn bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó jára jàrá ara wa ni onisufi ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onisufi ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ní wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ní wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. sùfì sùfì máa ń lè rẹ̀ yìí sùfì máa ń lè rẹ̀ yìí ó lè kó sẹ́yìn bá àbọ̀rùn ó lè wọ́n tó yálà jàlá. ó lè ní ó lè ní ìgbà tó yẹ ara wa ni onisufi ó ní wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni wa ni ara wa ni wa ni wa ni wa ni ara wa ni wa ni ara wa ni wa ni. wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní tó bí bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní tó bí bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni.

ó lè wọ́n tó yára jàrá. ọ̀sẹ̀ ìgbà tó ń lé ní àdúrà ẹ̀rọ pọ̀ ọ̀sẹ̀ ìgbà tó ń lé púpọ̀. báwo ni àwọn ọ̀sẹ̀ ìgbà tó ń lé ẹ̀rọ tó ń lé látàrí tó lọ sí ká. bàbá òní lọ́dọ̀ rẹ̀ òní lọ́dọ̀ rẹ̀ yóò fi jẹ́ lára yóò máa ṣe eré ẹ̀ lọ. fúnra rẹ̀ ni ara wa ni ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbòó agbáyé wọ́n fi í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. màsíù tà ń retí. Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ tí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dì ìyá níyà. Kí gbogbo wa lọ mọ̀ dájú pé kúrọ ni Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ̀ ó kúrọ nígbà kàláwù ìṣọ ṣọwa káàmàdì pèsè ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwà níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas. kó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó lè jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o.